الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قرأتك أن يقول لك واجبات واجبات شيخ من موي مذهب مالكي دينو إيجدت مذهب حنبلي ده مذهب حنبلي يا لونوتلي bọ̀tọ́ ni yín tẹnu ìyàwó mẹ́sẹ̀ àbí àǹbẹ̀lẹ̀ kámkámù nìṣẹ́ ni ìyàwó yóò tẹ́ mi tànù mọ́ ẹ̀ ń nàgé ìṣèkì ẹ̀ máa ọ̀tá ìdàgbọ́. wàjibáàtú samaniya àmì wájibi ń tẹ ẹjọ́ màtí. جميع التكبيرات وغير تكبيرة الإحرام أدد أكبر الله أكبر دوك ديوه أولك تكبيرة الإحرام أكبر ما واجب ما رتيره في سننه ماذا بمالك شون شيء ها أمين أتمنى أمين شو ما أتمنى أمين وما أدري نالي ورا الله وقول سبحان ربي العظيم في الركوع فيقول سبحان ربي العظيم ونعيم لسورته واجب karatu dɔgba ɔlɔ asamɛti kò náà dùn mɛgbɛ máa kó ìdú dàbí ánì ìjẹun wa ni ké ní ọ̀lẹ́ kakọ́là tó ṣe òyìnbó ya jami nan duna kama yin samati duna kuma mai gwaro jinan ke koja ne wa qawlu sami allahu liman hamidahu lil imam wal munfarid qala sami allahu liman hamidahu imam eka pe na bi tun ka te daga cho eka ona yi ne wajibun yi ci ibiro ajo مذهب مالك يا سنة سنة ما بتي مستهبسة مستهبسة وقول ربي اغفر لي بين السجدتين وقول ربنا ولك الحمد لكل قال ربنا ولك الحمد لكل yenekene du enekene du enekene maminde lema le kene kidubio lema kodole makinaka sunanchi eh وقول سبحان ربي الأعلى في السجود وقال سبحان ربي العليك السجدة واجب نتيه مذهب يمالك na gane ku ibiro mai jiki wajibi ce nu an yi tuki musabi mai ce mazabi malik hmm. wata shahudil awwal a ta yi a wa kawulun rabbi gufir li bayyana sajidataini eh, ala nkwalako na aka rabbi gafuruli agbade sujada meji eh iyu kalkate wajibi o imam malik yau nke kalkate musahabi ne da kamali wa qawlu rabbu hmm? wa tashahhudul awwal atayya yajuzu wajibun shi sorry ilẹ̀ ọbẹ̀lẹ̀ tó gbé malikiya wọ́ljú ló tó lọ́wọ́ òwò náà ń kẹ̀ màgánìkó fẹ́l àrùkánú máa sákọ̀tọ̀ nínú ha sáhùwán amẹ́wò tó kìí sàmẹ́wò àrùkán kàṣekú bìí mẹ́gbé lọ́ọ̀kì àyà dúdú dábàjọ́ ikọ̀ ẹ dúkì mú wọ̀n tíyàn kó nà ó gbéyàn ẹ ọ̀ ó lè wó jọba ìwò sáwọn ìwò gbìyàn àwọ̀ amdan àbẹ̀kẹ́ gbẹ́júgbẹ́dẹ́ bàtọ̀lẹ́tì sọlá pẹ̀lú tọ́rọ̀kì yìí ọ̀wọ̀ mú pa bí ẹ jẹ́ ń kọ́nà támẹ̀rin lẹ́nu wọlúwàjibáàtò amẹ́ngẹ́kì tí wájibi máa sàkọ́tà mìíràn ha amdan èyí tó kì gbẹ́júgbẹ́dẹ́ kọ́nà mú tí wọ́n fi ọ̀wọ̀ tẹ́ which mean ẹkọ́ ṣàdúrà àgbàdì ìsìjọ́dà méjì ọ̀rọ̀ mú pàdé ìgbèrò máa ju rọ́bì kòfẹ́rẹ́lì méjì lẹ́ ẹkọ́ ṣe ọ̀rọ̀ mú pàdé nàlálẹ́kọ́ ọ̀lẹ́ ìṣù mẹ́jọ àbí máa lẹ́kẹ́tẹ́ wọn àládẹ́ ọ̀ àágbé inú wọ́n sáwọn jẹ́wọ́rọ̀ hóbi sùjú di sáà ìyàmdójú gbéyàn ṣe dé kúmọ̀ ọmọ wọlé tọrọ jọ́bùrù ṣe tọ́rù rẹ̀ bisujú de sáwọ̀ ìmá ìkọ̀bùlì ṣe mọ́ náà wọ́n sí àmá mẹ́ta bí má malik wọ́n á kí ní sí àmàní ìdú ìlú yìí wọ́n gbéyàn táàkì ẹ̀yìn àti kọ̀bùlì ẹni ó ké tí ó fẹ́ gbéyàn kọ̀bùlì wọ́láwọ̀ ààrẹ dáàmà justice ẹni kí ń fẹ́rẹ́ jù tìlẹ̀ sí má malik ẹgbẹ́ sùjú de sáwọ̀ báà òun màlìkí lẹ́wọ̀n ni kọ̀bílì ni bàárí àmọ́ ayé bẹ́bọ̀ sí bàárí kété wà ní bẹ́bọ̀ sí kọ̀bílì kété wà ní ayọ̀ ẹ̀gà mẹ́wọ̀n máa sí bàárí kọ̀bílì ń kẹ́ ní ìwọ̀n sórí kàtíwìtà ayọ̀ yìí mẹ́wọ̀n mùsàábì fún والله أعلم تمت شروط الصلاة وواجباتها amu koki wonyo wo poji me pami wajibu wa arkanu pami arkani wa yatluha insha Allah qawaidul arba insha Allah qawaidu arba wa ya to bilu chan ko yoje qawaidul arba birma jiko alhamdulillah